ọba tí ó wù nínú àánú àti nínú kẹrẹ láti máa tẹ́ ìmì àti ikú láti máa dá wa sí láti máa fi ẹ̀mí wálẹ̀ títí di ọjọ́ òní èyí tí ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù ọ̀rọ̀ bọ́ọ̀lù ọdún 1443 lẹ́yìn níjọ́ Ànábì sallallahu alaihi wa alihi wa sallam láti ìlú Maka lọ sí ìlú Madina mo jẹ́rìí pé kò sẹ́ni kankan tó tọ́ láti máa jọ́sìn fún lódodo àti irú Allah subhanahu wa ta'ala nìkan mo sì jẹ́rìí pé Ànábì sallallahu alaihi ẹrú ọlọ́run ọba òṣìṣẹ́ ọlọ́run ọba nìkan àlékún kí ọlọ́run bá ní ọlọ́run bá kó máa bá nàbí sallallahu alayhi wa alihi wa sallam kó bá wọn ara lé àtàwọn sàhábà yìí àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé lánàá nàbí sallallahu alayhi wa sallam àtàwọn tí ó máa wá lẹ́yìn wa lórí ìlànà yìí títí ọjọ́ ìkẹyìn kí ló wa kójọ jàre yóò ka èmi àgbẹ̀yìn sínú wọn inú àwọn ẹrú tí wọ́n máa jọmọ lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam lójútọ́ àti lódodo níwájú olúwa Allah subhanahu wa ta'ala ọlọ́run kó jọ ọjà rẹ̀ sí ojúkiri àtẹ̀yìnwá náà wọn. lẹ́yìn náà a kí gbogbo wa pẹ̀lú kíkí tí a ti tẹ̀síwájú eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lẹ́sà láàrin àwọn kíkí eléyìí tó túmọ̀ sí pé ìkí ọlọ́run bá àti àlàáfíà ọlọ́run bá torí ọjọ́ jẹ́ tán rẹ̀ kó máa bá ìfọ̀ kan wá. ìdánilẹ́kọ̀ọ́ tí ó máa ń wáyé àìdánilẹ́kọ̀ọ́ kan tí gbogbo wa náà ti mà ní òun náà lè tẹ̀sí olùkọ́ àárín tẹ̀lé eléyìí tí ó jẹ́ tẹ̀sí òun inú Ramadan eléyìí tá a wà nínú ẹ̀yìn ibi tí a dé òun náà lè sọ ọ̀rọ̀ tó alínkìtọ̀ sọ́rọ̀ tó lè kìtọ̀ òun náà ni ibi tí a bá tẹ̀sí òde náà a bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀tẹ̀ orin tí a máa fi ń ṣe ìtìwájú lọ́sọ́dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tá a ń bẹ ọlọ́run ọba. نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك نظرت إلى السماء وقلت ربي أتيتك تائبا أرجو رضاك أتيتك خاضعا والقلب يبكي فما لي في الورى رب سواك أنا العبد الضعيف وأنت ربي وما لي ملجأ إلا حماك أنا العبد الفقير وأنت حقي غني لا غنى إلا غناك أنا العبد الذي اكتسب الخطايا وأنت الله ترحم من أتاك فجني يا كريم بخير عفو ويسر لي المسير على هداك وهب لي من لدنك هدى ونورا وأبلغني إلهي من عطاك وبالبركات أسعد أهل بيتي وترجلهم بثوب من تقاك وأكرم أمتي بالخير دوما إلهي يا مجيب لمن دعاك إيه إلهي يا مجيب لمن دعاك Adéwúwà Allah subhanahu wa ta'ala, gbogbo àwọn ìta fi yín ọlọ́run bá Allah subhanahu wa náà wọ́n ti orin ìtọ́lọ̀ tó gbà ní ìjọsìn lọ́wọ́

abẹ̀rẹ̀ tẹ̀síọ̀ látòrí ayọ̀ ẹlẹ́kẹfà nínú sọ́rọ̀ tó lè tẹ̀kọ́ látòrí ayọ̀ ẹlẹ́kẹfà nínú sọ́rọ̀ yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم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 اليوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله بارك الله فيك láti ibi tí a ti bẹ̀rẹ̀ ọ̀nà ni a ti gbọ́ tí wọ́n kà fún wa yẹn ayọ̀ ilẹ̀ kẹfà láti inú sọ́ọ́tún tuntun kọ́ olúwa Allah subhanahu wa ta'ala nínú àyà tí a kà yìí olúwa Allah subhanahu wa ta'ala ó ń pè ìpèpè nínú àyà yìí ṣùgbọ́n ìpèpè ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala fi tẹ̀lé àwọn ìṣàrọ̀ ìtọ́ka tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti mú wa àwọn ìtọ́ka tí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ti ṣe tó lè tọ́ wọn níka lọ síbi àwọn àwálú àìlàmáàtì sàá àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀wárí ni ọjọ́ gbogbo àkìyàmà àwálú àìlàmáàtì sàá ọlọ́wọ́n bá lọ́sùn táwọn tààlà ó tọ́ka wa lọ síbi àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀wárí bí ẹ pé àwọn yìí àìlàmáàtì sàá àwọn àmì tó yẹ sí pé ó ń júwe wípé alkiyama ti dé àwọn àmì yìí tọ́lọ́ wọn bá lọ subhanahu wa ta'ala tọ́ka tó tọ́ka wa lọ sí ibẹ̀ yìí nǹkan tí àwọn nǹkan yẹ kó sínú òun náà ni ìtàlá káyíwájí a ìfúwalára nípa ọjọ́ ìgbèdà alkiyama àti ìfúwalára lọ síbi agbára ọlọ́run ọba subhanahu wa ta'ala àti ìfúwalára lọ síbi ìpalẹ̀mọ́ fún ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó tóbi àfún ìtẹ̀mí eléyìí tí ó gùn fún ààyè eléyìí tó jẹ́ pé òun náà ni ààyè ìkẹyìn fún gbogbo ẹ̀dá ọlọ́run ọba subhanahu wa ń pè sákìyèsí ó lè ń tàlàkà ìwájú ọlọ́run jẹ́ òtù wá lára kí a palẹ̀ mọ́ fún àwọn ìṣẹ̀lẹ̀ yìí lẹ́yìn yẹn lọ́lọ́wọ́ bá lọ́sùn fún àrátálá wá tẹ̀lé pẹ̀lú ìpèsè tọ́lọ́wọ́ bá rí kẹ́rà pè yìí ọlọ́wọ́ bá ní yá ayyuhal insan ọlọ́wọ́ bá ní mo pe ìrẹ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ tó jẹ́ kéèkèrí al-insanu huna al

bá a ṣe ń bá mùsùlùmí sọ̀rọ̀ ní alukur'an tá a ṣe wáàsí fún mùsùlùmí bẹ́ẹ̀ là ń ṣe wáàsí fún kébèrè bima fihim من اليهود والنصارى والملحدين والمرتدين وغيرهم من الكفرة بل بقوا أن يراك يسوري àwọn yahudi ni wọ́n wà nú ìpèpè yìí àwọn nasọ́rọ̀ ni wọ́n wà nú ìpèpè yìí àwọn tí wọ́n àgbà fọ́lọ́wọ́n bá ń bẹ wọ́n wà yìí àwọn wọ́n wà yìí a gbogbo ìran kèbèrè pátá òun náà lọ́wọ́ nú ìpèpè yìí ọlọ́wọ́n bá lọ́sùn fáwọn ń pè àwọn kèbèrè ọlọ́wọ́n bá ń pè bá lọ́sùn fẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run bá ní máa gharraka bi rabbikal karim eré ọmọ ènìyàn tó jẹ́ kéètò yìí máa gharraka kí ni nǹkan tó kó tàjọba ọ kí ni nǹkan náà tó tàn ẹ̀jẹ̀ bi rabbikal karim kí ló tàn ẹ̀jẹ̀ nípa ọlọ́run ọba rẹ ọba ọlọ́rẹ ọba tó tóbi lójú àfáwà Ibn Kathir rahimahullahu ta'ala wọ́n ní bi rabbikal karim al-karim báyìí dé bi rabbikal azim yìí

nínú àyà yìí bákaná ayọ́ alkarim nínú àyà yìí ya ayyuhal insan ọlọ́run bá ní mo pé ìrẹ́ kèfèrí ìrẹ́ omíyàn tó jẹ́ kèfèrí ma gharraka bi rabbika alkarim ìbéèrè tọ́lọ́run bá Allah subhanahu ìbéèrè àtàájòbù ni ìbéèrè ìtẹ̀mọ̀ni ìtẹ̀mọ̀ nínú ìtẹ́sí àwọn kèfèrí ìtakò ìtẹ́sí àwọn kèfèrí orí bá ń fi máa rọ̀rọ̀ kí ni nǹkan tó sàn ẹ jẹ ó ṣe nílé mọ̀gán orí bá ń fi ọlọ́wọ́n bá lékẹ́lá ń ṣe mọ̀ lára kèfèrí pé kí ló lè kó sàn jẹ bá kèfèrí nípa ọlọ́wọ́n bá lọ́sùn ọlọ́wọ́ bá alẹ́jẹ́ láti bẹ̀rẹ̀ ìtakò àwọn kèbèrè ọba yìí tó jẹ́ sí pé ìtọ́lọ́wọ́ bá alẹ́jẹ́ láti ń jẹ́ kó yé pé tọ́lọ́wọ́ bá alẹ́jẹ́ láti ń bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ àtakò yìí àti bẹ̀rẹ̀ ìpè mọ̀ yìí ó ní kí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ọba tó gbàtàjẹ́ nípa rẹ̀ yìí ọba tí nǹkan kátà ọjẹ́ láti má jọ́sìn fún yìí láti má nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ kìí kí wá ló lè tán ọjẹ́ débi tó fi ń ṣe kèbèrè pẹ̀lú ọlọ́run bá lọ́sùn káàrùn káàrẹ̀ kí ló lè tàn ọ́ jẹ débi tí òfin pa nǹkan míì papọ̀ mọ́lọ́run bá nù jọsìn kí ló lè tàn ọ́ jẹ nípa ọlọ́run bá lọ́sùn káàrùn káàrẹ̀ tó fi ta ìgbàgbọ́ sọ́lọ́run bá lọ́sùn káàrùn káàrẹ̀ tó yìí jẹ́ pé ọba yìí ọba yẹn lọba tó dá ẹ ọba tó dá ọ pẹ̀lú agbára rẹ̀ ọba tó dá ọ pẹ̀lú kárọ̀mù ẹ̀ alìkẹ́rímù ni nínú kárọ̀mù ọlọ́run bá nínú ọrẹ ọlọ́run bá lọ́sùn káàrùn káàrẹ̀ ni pé ọlọ́run bá ní kẹ́lá dá ọ ó fún ọ ní ìtẹ̀mí ó sì ọ ní ẹ̀dá tí ń bẹ láyé láì gba nǹkan kan lọ́wọ́ rẹ̀ ọ̀rẹ́ lọ́ta ọ pẹ̀lú pẹ̀lú gíga ọ ọjà ọ̀tán òun náà lọ́ba tó tún pèsè jíjẹ mímu tó tún pèsè rẹ̀ fún ọ òun náà lọ́ba tó tún dáàbò bò ọ òun náà lọ́ba tí ó ń darí gbogbo tẹ̀mí ayé pátápátá òun náà ni ń darí ìtẹ̀mí rẹ̀ òun ni rọ́bù rẹ̀ òun lọba tó ní kápá lé ọ lórí òun lọba tó ń darí ìtẹ̀mí rẹ̀ òun lọba tó ń pèsè jẹ mú fún ọ òun lọba tó dá ọ kí wá ní nǹkan tó tàn ọ jẹ nípa ọlọ́run ọba náà kí ló tàn ọ jẹ kí ló kó tàjẹba ọ nípa ọlọ́run tó fi kú yípo lọ́dọ̀ ọlọ́run ọba tó subhanahu ta'ala tó fi dẹni tí ń ṣe kèfèrí sọba tó dá ọ tó fi dẹni tí ń sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba yìí ma gharraka bi rabbikal karim kí làwọn nǹkan tó kó tàn jẹba ọ pẹ̀lú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó dá ọ bi rabbika ọba tó dá ọ al-karim ọba ọlọ́rẹ̀ ọba tó tóbi kí ni nǹkan tó tàn ọ jẹ nípa ọlọ́run ọba kí ni nǹkan tí ó kó tàn jẹba ọ nípa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó yẹ́rì pé lè láì ní nǹkan tó tó sí ìmọ̀lélórí yóò máa fihàn lè mọ̀ pé ládúró àwọn agbára ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àtàwọn ìkẹ́ ọlọ́run ọba àti gbogbo oríṣiríṣi àwọn ẹ̀rí àwọn ẹ̀rí anakiliya àwọn adílàtì nakiliya àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ ọlọ́run ọba àti látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam tí ń fi ọlọ́run ọba mọ́ àtàwọn ìkẹ́ ọlọ́run tọ́lọ́wọ́ bá yíjẹ́ láti ń ha ẹnì kọ̀ọ̀kan wa tí láàkáyẹ wa gan mọ̀ tí ó mọ̀ pè wá lọ síbi ká mọ̀ ọlọ́run bá lọ́lọ́run ládùúgbò àwọn kìíní ó tó wá sí wá lé mà ọlọ́run bá yíjẹ́ láti mọ̀ pé nǹkan ká tó lè kan kì í jẹ nípa ọlọ́run bá lọ́sùn fáànù sàádà oyè bá yíjẹ́ àbáwa Ibn Kathir rahimahullahu ta'ala ìgbà tó ń sàlàyé áyà yìí wọ́n ní ya ayyuhal insanu ma gharraka bi rabbikal karim wọ́n ní hadha tahdidun wọ́n ní ọ̀rọ̀ yìí ìtẹ̀rùbá ní ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala mú ìtẹ̀rùbá wá ní la kama yatawahhamuhu ba'dun nas min annahu irshadun ila jawab wọ́n ní kìí ṣe bí àwọn èèyàn kan ṣe ń lérò tí ó sì rí bẹ̀yẹn ìkàtà pè wahmun ní nǹkan tí yẹn rò ṣùgbọ́n tí ò rí bẹ́ẹ̀ wọ́n ní láàkàmá yàtàwà hàmùhù bá àdùnnà wọ́n ní kìí ṣe bí àwọn èèyàn kan ti ń rù lílé tí ò rí bẹ́ẹ̀ min annahu ìṣàlù wípé ọ̀rọ̀ yìí ìtọ́ka ni ìtọ́ni níka ni ìlàjàwà lọ síbi ìdáhùn wọ́n ní ìtọ́ka lọ síbi ìdáhùn haitu kọ́ọ̀lù wọ́n ní nígbà tí wọ́n níbi tọ́nà ọba nígbà tí sọ wípé àjẹrí hatta yaqula qailuhu wọ́n ló débi tí ẹnìkan wọ́n ti sọ wípé rọ́rọ̀hù kárọ̀mùhù wọ́n ní tánìkà fi sọ́nà àwọn èrú àwọn èèyàn tó ń sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ yìí tó ẹ pé tí wọ́n lérò páyà yìí túmọ̀ sí nìyẹn tí èyí ti nǹkan yìí túmọ̀ sí nìyẹn wọ́n ní wọ́n sọ wọ́n ní bí kò ṣe pé ìtumọ̀ àyà yìí ìtumọ̀ sí àyà yìí túmọ̀ sí ma gharraka ya ibna adam ma gharraka ya ibna adam bi rabbikal karim wọ́n ní ìtumọ̀ ní pé kí ni nǹkan tó tàn ó jẹ rí ọmọ nẹ́bí adam kí ni nǹkan tó tàn ó jẹ nípa ọlọ́run rẹ ọba al ọba ọlọ́rẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé àì al-azim ìtumọ̀ rẹ̀ ni pé ọlọ́run ọba tó tóbi hatta aqdamta ala ma'siyatihi dé tóbi láyà títí tóbi láyà láti máa tapẹrẹ síbi tẹ ọlọ́run ọba Allah subhanahu wa tóbi láyà láti máa tẹ ọlọ́run ọba kí ló tàn ọ débi kí ní tàn jẹ wàkọ̀ọ̀báltàwù bí máa láyẹ̀ lè fún tó o ti fi ń pàdé ọlọ́run bá tó o fi ń tẹ̀sán tó o fi ń kọ́ bálẹ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yẹn ni pé tó o fi ń pàdé ọlọ́run bá pẹ̀lú nǹkan tí ọlẹ́tọ̀ kó fi pàdé rẹ̀ lórí àwọn nǹkan tọ́lọ́run bá ti fún ọ nǹkan tí wọ́n fi ń dá padà fọ́lọ́run bá Allah subhanahu wa nǹkan tí ọlẹ́tọ̀ kó fi dá padà fọ́lọ́run kàmájá àti hadith wọ́n jẹ́ bó ṣe wá nù hadithu kan tó pé yaqulu Allahu yawm al-qiyamah ọlọ́run bá lè kẹ́ yawm sọ́lọ́jọ́ gbẹ̀rẹ̀ qiyamah pé ya ibna adam gẹ̀rẹ́ ọmọ nabi adam maza ajabta al-mursalin maza ajabta al-mursalin báwo ló ṣe dá àwọn òjíṣẹ́ orí bá yìí wọ́n ní gẹ́gẹ́ ṣe àgẹ́bí ilé ìṣe túmọ̀ sí náà ọlọ́wọ́ bá Allah subhanahu wa ìgbà tí ó ma bá kéfèrí sọ̀rọ̀ nínú àyà yìí ẹ̀rí kọ́ ọlọ́wọ́ bá ní ọlọ́wọ́ bá ní yá ayyuhal insan ìpèpè yẹ nǹkan tó túmọ̀ sí òun náà ni ìta ẹni tá ń pè jí ìta ẹni tá ń pè jí lọ sí ibi nǹkan tí ń bọ̀ wá lẹ́yìn ọ̀rọ̀ tá a fẹ́ bá pèèyàn atájí ni a fẹ́ kí ó kọ ibi ara a a fẹ́ kí ó gbé ẹ̀mí rẹ̀ wá wa tíwájú ká tó pé ọkàn tábà ti pé yọ darí ẹ̀mí rẹ̀ wá sọ́dọ̀ wa so ọ mọ̀ pé afẹ́ báwọn sọ nǹkan kan nìyẹn so eléyìí báyìí ìtanijí ló jẹ́ fún ọ̀rọ̀ tí ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ àwọn tawjihad àwọn ìtọ́nisọ́nà àwọn ìtọ́nisọ́nà tí ń bọ̀ wá lẹ́yìn rẹ̀ òun ní ń ta ẹni bá pè yẹn ní ń ta jí lórí bá fẹ́ sọ̀rọ̀ bá kọ́ ìrẹ́kẹ̀ ìbẹ̀rí wọn ló ń pè tẹ́tí kan tí mo fẹ́ sọ fún ọ orí báyìí sí a eléyìí báyìí òun náà ni nǹkan tí ó jẹ́ èròǹgbà àmìlẹ́dá rẹ̀ náà àwọn onímọ̀ wájú kó yọ wípé kí ló fà sọ́nà ọba Allah subhanahu wa ti sàlẹ́sà ìṣe tààrífọ̀ ara rẹ̀ ìsàlàyé ara rẹ̀ ìsọ̀rọ̀ nípa ara rẹ̀ pẹ̀lú sífàtò rọ́bù pẹ̀lú ìròyìn rọ́bù tọ́nà ọba àdíkẹ́lá fi ròyìn ara rẹ̀ pé ma gharraka bi rabbika tọ́nà ọba àdíkẹ́lá ti ta gbólóhùn rọ́bù lẹ́tà oníbà ní sí láti ròyìn ara rẹ̀ a ìtumọ̀ tó wà nínú àwọn àlàyé tí mo ti síwájú yẹn nítorí pé nǹkan tó àrọ́bù kó sínú tọ́nà ọba fi lo gbólóhùn yìí pé gbólóhùn tọ́nà ọba àdíkẹ́lá nítorí kí ni o àti ọ̀rọ̀ rírí ẹ̀dá tó yẹ kọ́lọ̀ ọba àníkẹ́lá ní rí ẹ̀dá ọwọ́ rẹ̀ ní tẹ́rẹ̀bíyà wa àti àríyáyà tó yẹ báyìí sí ní mójútó ẹ̀dá dídarí ẹ̀dá ìtẹ̀mí ayé ẹ̀dá wọ ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run ọba ní darí rẹ̀ gbogbo ẹ̀dá pátápátá àtàwọn tó jẹ́ nínú wọn àtàwọn tó jẹ́ gbogbo wọn pátá òun lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ló ń fi eléyìí bá lò iṣẹ́ ọlọ́wọ́ bá yìí rububiyya yìí lọ́wọ́ bá yìí gbáfí ń bá lò bákan náà nínú àwọn nǹkan tí ó túmọ̀ sí oní ni al-ijabu al-ijadu min al-adam al-ijadu min dídá tọ́lọ́wọ́ bá dá ẹ̀dá láti bí àìsí tó wá pòun ló dá ọ nígbà tó jẹ́ nǹkankan

nípa àwọn ìkẹ́ ọlọ́run ọba ọba dẹ́dà ilé ìtọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala ọba tó ẹ́pẹ́ òun ọba tó dá ẹ̀dá láti di àìsí orípa ìsù àti kó lè bá mọ̀ pé tó tí bó ti jẹ́ kèsù rí yẹn náà ọlọ́run ọba yìí náà lọba títí ń darí ìfẹ̀mí rẹ̀ òun lọba tí ń rẹ̀ òun lọba tí ń fún

oríwà ìsìn so ilé ti jẹ́ sí pé inú àwọn nǹkan tí nǹkan yẹn kó sínú mọ̀kútàbọ̀ sábà òun yẹn òun náà lè pẹ́kọ́ jẹ́ sí pé nǹkan tẹ́dà ẹ̀dà ọmọ fi pàdé ọlọ́run ọba ló subhanahu ta'ala lórí tọ́lọ́run ọba ń ṣe fún òun náà lè kó máa dúpẹ́ ọ̀nà orí àwọn àgbà dúpẹ́ fọ́lọ́run ọba ló subhanahu tani lọ́rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó lẹ́ni tí yẹn máa ń dúpẹ́ fún orílẹ̀ ìlú kẹ́yìn àgbà bá tawá lọ́rẹ̀ tíyàn bá tawá lọ́rẹ̀ ọlọ́run bá kọ́ wa ká dúpẹ́ fún yẹn tíyàn bá ṣe ọrẹ fún wa tíyàn bá bùn wa ní nǹkan ọlọ́run bá lè jáde ká dúpẹ́ fún yẹn bẹ́ẹ̀ ọlọ́run bá anẹ́bí pé man lam yashkuri nnasa lam yashkuri ní ẹni tí è bá dúpẹ́ fún èèyàn kò lè dúpẹ́ fọ́lọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá gẹ́gẹ́ bá sórí fún ṣùgbọ́n máa sọ fọ́lọ́wọ́n bá lọ́sọ̀ tánà tààlà ọba tó yẹ pé kódà èèyàn tí ó dúpẹ́ èèyàn tó tẹ́lẹ̀ fún ọdún dúpẹ́ fún yẹn ọlọ́run ọba lọ́sọ̀ tánà tààlà ló sórí tó ṣe fún ọlọ́run ló ṣe fún òun náà ọlọ́run ló ti darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ bí kò ṣe fún ọ tí ọlọ́run ọba àlejò ọba darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ bó ṣe wù kó lórí yẹn tó kò ní ṣe fún ọ tọ́lọ́run ọba àlejò ọba ti kọ́ tí ọba pàkọ́ lẹ pé ìpín rẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ kò ní fún ọ orílẹ̀ ayébì káwọn aṣọ ọlọ́wọ̀n báyìí so ọlọ́wọ̀n bá lékẹ́ láròyìn ara rẹ̀ bí kẹrọm ọlọ́wọ̀n bá lékẹ́ láròyìn ó pẹ̀rẹ̀ ní àkẹrìm kálẹ̀ bá mọ̀ wípé ọba tó yẹ ká máa dúpẹ́ fún ni ọba tí ò yẹ kí nkẹ́kẹ́ tàn wá jẹ láti tètè gbèrè sí i nítorí àwọn orin rẹ̀ tó pọ̀ ilé tó ṣeré wa lórí ọlọ́wọ̀n ọba subhanahu wa ta'ala ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹwọ́rú pẹ̀pẹ̀ yìí ẹwọ́rú wà sí ẹwọ́rú wà sí ṣe dógóngó tó ọlọ́wọ́ bá alékẹ́lá ń ṣe wá àti fún kéèkèrí pẹ̀lú rububiyya láti pè lọ síbi uluhiyya ọlọ́wọ́ bá alékẹ́lá ń pè wá àti fún kéèkèrí pẹ̀lú àwọn iṣẹ́ ọlọ́wọ́ bá tọ́lọ́wọ́ bá alékẹ́lá máa ń ṣe lórí àwọn ẹ̀dá nítorí àti pè lọ síbi pọ́lọ́wọ́ bá lèyàn máa ń dúpẹ́ fún pẹ̀lú tọ́hà pẹ̀lú ìbádà nítorí àlọ́ jẹ́ wa tawhidu asmai was-sifat yastalzimu tawhida al ìsí ọlọ́run ọba lọ́kàn níbi rògbòdíyà níbi àwọn sí ọlọ́run ọba tọ́lọ́run ọba fi ń jẹ́ ọlọ́run láwọn tẹ́tọ́ ẹ̀pọ́ ọlọ́run ọba nìkan lọba tó lè ṣe ó ń pè wá lọ síbi tàwọ̀ṣẹ́dù olùyíyà ni ó ń pè wá lọ síbi ká síkí ni ká máa sin ọlọ́run ọba nìkan ojú bákan náà tàwọ̀ṣẹ́dù àtìmá ìwọ̀ stifaf ìsí ọlọ́run ọba lọ́kàn níbi àwọn ma gharraka bi rabbika karim ọlọ́run bá tẹ̀síwájú alladhi khalaqaka fasawwaka fa'adalak fi ayyi suratin ma sha'a rakkabak ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ọlọ́run bá lítọ́ wá ń sàlàyé tààlọ́lọ́run bá eléyìí tí a ò gbọ́dọ̀ gbẹ̀tàjẹ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run bá táwọn gbọ́dọ̀ jẹ́ kí nǹkan ká wá kú lọ́dọ̀ rẹ̀ ilé ìná ń pè ní tafsirul Qur'an bil Qur'an ọlọ́run bá ní alẹ́bì ọlọ́run ọba tó jẹ́ sí wípé kọlá kọkà ọba tó yẹ kó wùn ló dáhùn fátà wáàkà ọlọ́run ọba yìí òun náà lọ́ba tó wá ṣe dídá rẹ̀ ní nǹkan tí ó dúró déédéé tọ́dọ́gba tàwáàkà ọlọ́run ọba àríkẹ́lá dá ọ ní dídá tí ó ti tẹ́síyà rẹ̀ dídá tọ́dọ́gba fàáyádàlàkì orí bá yìí kìrọ akẹgbẹ̀wà bí tẹ̀ṣìdìdì dal bí tẹ̀ṣìdìdì dal fa'adalak orí bá yìí so ìtumọ̀ rẹ̀ nǹkan tó súnmọ́ra tó súnmọ́ra wọn náà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala bá tọ́rẹ kó dáọ kọlákọ́kà òun lọ bá tó dáọ orí bá yìí lórí ìpè gbogbo ká pàtó alámẹ́kọ̀dárí mọ̀àyáni ọlọ́wọ́ bá dá ọ lórí pẹ̀lú kàkàtó tọ́lọ́wọ́ bá lékẹ́lá gbèrú kọfẹ́ dá ọ lórí gbogbo wa pátápátá lọ́lọ́wọ́ bá lékẹ́lá dára pẹ̀lú pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́ bá lékẹ́lá ti dá ma wà lára ọlọ́wọ́ bá tó wù rẹ̀ ó sì jura wọn lọ ó sì yàtọ̀tọ̀ síra wọn bọ́lọ́wọ́ bá lékẹ́lá ti pè ogún pẹ̀lú pẹ̀lú

àti ń fẹ̀dá ọlọ́run ọba àti fi ń ṣe yẹ̀yẹ́ fún ọmọ sọ wípé ìwọ́n ṣe wá rí báyìí ojú tí ẹ ṣe wá rí kóǹgò báyìí bọ́lọ́run ọba àlékẹ́lá ti pèrògbò rẹ̀ nìyẹn ìpè gbogbo tọ́lọ́run ọba àlékẹ́lá dá fún nìyẹn orí báyìí sì tí ó fi pélé ayé díẹ̀ tó sì ṣe déédé tó ti bàmú orí báyìí sì ẹ̀yìn títí tí ẹ̀yìn kan tí ẹ ṣe wá rí báyìí ẹ̀yà ara kan nínú ẹ̀yà ara tí ẹ ṣe wá rí báyìí

ó ṣe nǹkan ẹ̀ ní nǹkan tí ó dọ́gba ó ṣe nǹkan ẹ̀ ní nǹkan tí ó dúró dédé tọ́wà kọ̀wé ìlú tó ti ṣe nǹkan tó lálàáfíà tọ́wà tẹ̀lé ìlú ó rẹ̀ ṣe ní nǹkan tó pa sóko kúrò níbi àìbálànsì pé àti kúrò níbi ìláyẹ̀ náà ọlọ́wọ́ bá àlejò wá ṣe ẹ̀dá ní nǹkan tí ó wà mọ̀ ẹ̀tẹ́dì pé báyìí dídá tọ́lọ́wọ́ba àlejẹ́lá tó dá ẹ̀dá ọlọ́wọ́ba àlejẹ́lá ma ní nǹkan tí ó dọ́gba ní nǹkan tó dọ́gba ní nǹkan tó yẹ sí pé àwọn àdọ́wò rẹ̀ àwọn ẹ̀yà ara ẹ̀dá kọ̀ọ̀kan ọlọ́wọ́ba ṣe ní nǹkan tí ó bọ́lọ́wọ́n bá lọ́sùn hàrà tààrà bó ṣe dẹ́dà kọ̀kàrí ẹ̀rí pẹ́lẹ́ báyìí náà ọlọ́wọ́n bá lékẹ́lá fi ń jíwẹ̀ ara rẹ̀ wípé ọlọ́wọ́n bá tó wá ṣerú àwọn nǹkan wọ̀nyí alẹ́bí ìkọ̀lákọ̀ká fátawáká fàádàlà kí gharraka bi rabbika karim alladhi khalaqaka fàtàwájá fa'adalaka ọlọ́run bá tó ṣe gbogbo àwọn iṣẹ́ yìí lórí tiwọ́ nìkan tó dẹ̀ ṣe bẹ́ẹ̀ lórí gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ lẹ́yọkọ̀ kan bẹ́ẹ̀ kí ló kó tàjẹba nípa ọlọ́run bá lọ́sùn láàrín àtàrà ní ìbọn ọlọ́run bá wa àmì ọlọ́run bá ń bẹ lára wa àmì ọlọ́run bá lọ́sùn láàrín àtàrà ń bẹ lára wa bá a ní ríru wa gangan èmi nìkan lọ́lọ́run bá dá bí mo ti rí ọlọ́run dárú mi ní àmọ́ dá wọn tọ́jọ mi àtiwárí yẹn kan jọ ó ti wá jọ yín gan jọ mi ní kìí tèmi àbẹ́mi ni èmi kọ́ kò sí bó ti lè jọ mi tó ẹ́ẹ̀rí pé a sì níbi tá a fi yàtọ̀ síra wa kò sí bó ti lè jọ mi tó láyé ká jọra wa níbi gbogbo nǹkan ẹ́rì kẹkẹrẹ tọ́nà wọn bá fi yàtọ̀ síra wọn ẹ̀rọ ìlú bọ́lọ̀ ti wá dá gbogbo ẹ̀dá nìyàn a máa rá wọn tó jọ wá gan ni tó jọ wá gan wọ́n jọ wá gan ni tó ń ti bẹ́ wọ́n yíta wà wọ́n máa yàtọ̀tọ̀ sí wa ẹ gbogbo ẹ̀dá tọ́nà ọba àdíkẹ́lá dá wọn

kò sí nǹkan yẹn náà alladhi khalaqaka wa sawwaka wa 'adalaka ọlọ́ọ̀bà àríkẹ́lá ó ń fẹ́lé ìbáyìí ó fi ń ṣe wá sí fún kéèkèrí ẹni tí ń gbàtànjẹ nípa ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ẹni tí ń láyà tí nǹkan kan tànjẹ láti tẹ́lọ́run kí ní ìtàn ọjẹ́ gẹ́rẹ́ tọ́lọ́ọ̀bà tó ní kàkálẹ̀ olórí ọba tó dáa lọ́wọ́ ní nǹkan kan wá ń tàn ọjẹ́ láti máa ṣẹ́ ọba ìyọba tó ní kápá lórí rẹ̀ mọ̀ní sọ yẹ kó gbà kí ni ọba àwùkọ́ máa tàn ṣe ṣáhàwà ní tàn adùn tó ní tàn orí báyìí sì adùn yẹn ò lè gbà ọ́ lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba lọ subhanahu

ọlọ́run bá dá gbogbo àwọn ẹ̀yà ara rẹ̀ ní nǹkan tó dàgbà tó sì lálàáfíà tọ́lọ́run bá lékẹ́ ládẹ̀ dá ní dídá tó ẹ́pọ̀ ti pèsè rẹ̀ láti jẹ́ kíni láti lè máa wúlò fún láti ṣe láti máa fi ṣiṣẹ́ láti lè máa fi ṣiṣẹ́ láti máa fi wá tí ó máa sí ọ láǹfààní oríra ìdù so níbàámu sí bí hikima ọlọ́run bá Allah subhanahu wa bí ó ṣe dá lẹ́jọ́ lórí bọ́lọ́run bá ṣe dá oríra ah, ìdù

ọ̀kádàwò bára rẹ̀ ni lórí bá yìí àbádáwò kan tẹ́lẹ̀ tí ó ní ọlọ́ọ̀bà lọ́tù hàn tààlà tí ó bẹ̀ oye ó ṣe gbogbo nǹkan ẹ̀ ní nǹkan tó dọ́gba ó ṣe gbogbo nǹkan ẹ̀ ní nǹkan tó dọ́gba kódà tọ́lọ́ọ̀bà lọ́tù hàn tààlà bí tó tún àjálà rẹ̀ dé ó ní pé tí àbá tó rí kankan nínú méjèèjì tí ó tóbi jẹ́lẹ̀ kejì lọ eléyìí tó fi síbẹ̀ jùlọ ní òtò ìjẹ́lẹ̀ kejì lọ tó yẹ pé òun ló wúlò fún ọ jùlọ òun ló ń lò jùlọ ẹ lọ sàkíyèsí apá tẹ bá fi sí tẹ bá ń lò tó wáyé pé ráìtì lẹ́ ń lò ráìtì yẹn máa strong ju left yẹn lọ tó mọ́ níbẹ̀ àbí òlè níbẹ̀ nǹkan tẹ́ fi ráìtì yẹn ṣe ẹ̀ lè fi left ṣe torípọ́ náà bá àlékelá mọ̀ wípé ráìtì yẹn ráìtì nìyí ó sì mọ̀ pé ilé máa lò ẹni tọ́lọ́wọ́ bá lékẹ́lá bá dá ní lẹ́pítí lẹ́pítí ẹ̀ máa strong july jẹ lọ àyàfi tó bá convert tó bá convert agbára yóò padà síbi tí ó convert ẹ̀ sí tí ẹ̀ bá jẹ́ lẹ́pítí tó bá convert lẹ́pítí ẹ̀ sí right right yẹn yóò padà strong ju lẹ́pítí yẹn lọ nítorí pé in tó fẹ́ máa lò nìyẹn tí ó ṣe láǹfààní abẹ́kọ̀ọ́ ni tó bá yẹ pé lẹ́pítí yẹn ló fẹ́ máa lò lẹ́pítí yóò strong ìbàjẹ́ bàjẹ́ yóò strong ju right lọ bákan náà yóò tó tóbi ju right lọ E ma ẹwọ ọwọ́ yín méjèèjì ẹ ṣàkíyèsí ọwọ́ kan tóbi jù kan lọ ẹ lọ wo sọ yìí dáadáa ọwọ́ kan tóbi jù kan lọ eléyìí tẹ́ ẹ bá ń tẹ́ bá fèjì ó máa ń tóbi díẹ̀ díẹ̀ ni kò ní hàn ju ẹlẹ́ẹ̀kejì lọ àwọn ọmọ níka yín ga tóbi jù wọn lọ títọ̀ títí eléyìí tẹ́ ẹ bá ń lò bá ó máa bọ́nà ọba Allah subhanahu wa ta'ala dá gbogbo nǹkan yìí oyin dá sí wa lára ni lédè tí ó mọ̀ sàǹfààní pẹ́ẹ́nì kọ̀ọ̀kan wa tẹ wo àwọn ẹyẹ ẹyẹ tí bá máa ń wọn ẹsẹ̀ wọn wọn ní ẹsẹ̀ wọn ní ìlàtẹ̀ ẹsẹ̀ wọn yóò so papọ̀ ni ẹ tẹ́sẹ̀ rẹ̀ là torí pé máa orí bá nínú bọ́lọ̀ ń ṣe dá wọn ni àwọn yẹn tó wá ń wẹ̀dùn yẹn náà tó wà ní oríṣiríṣi tó ní wọn kí nǹkan tẹ́ yẹ kọ̀ọ̀ká bá ń jẹ onírú ẹnu tọ́lọ̀ ń bújà fún àtàwọn ẹtí ń wẹ̀dùn ní o àti ilé tí ò wẹ̀dùn ní o ilé tó bá jẹ kókó ní jẹ ẹnu tọ́lọ̀ ọba àlékẹ́lá dá fún ẹnu tí ó sì ṣùgbọ́n kókó tó wà ní odò náà máa ń jẹ wíwá ìlú ẹyẹ tí bá ń jẹ kòkòrò ẹnu tó ṣe jẹ kòkòrò lọ́lọ́wọ́ dàkún ẹyẹ tí bá máa ń jẹ ẹran ẹnu to ṣe jẹ ẹran tó ṣe fẹ́ran ya bí ìtàkà lọ́lọ́wọ́ bá dàkún àtẹ̀kánná tó ṣe dì nǹkan mú ọlọ́wọ́ bá lọ́sùn pánà ọba gbogbo shay'in khalqahu thumma hada gbogbo ìdẹ́dà rẹ̀ tí ó máa lù ọlọ́run wà nípẹ́lá wá kọ́ bí ó ṣe lù wọn ní tẹ̀sẹ̀ kọ́ ẹ̀yàn wọn ní tẹ̀sẹ̀ kọ́ ìdá kọ̀ọ̀kan pé ìtọ́lọ̀ ń dá igbó ṣe máa lórí tí ó fi máa lù lọ́nà bá ìyá ẹgbẹ́ máa lù irú mà yẹn orí bá yìí sì yẹ máa tí wọn fi ń kọ́ yẹn òun náà ń pè ní al-ilmul gharizi orí bá yìí sì so èyí ò ní lọ sílé ẹ̀kọ́ rẹ̀ kọ́lọ̀ tàbá bí wọn tẹ́nì kan máa ń kọ́ wọn lọ́sí mọ́ mú ọyàn tálọ́kọ́ ọmọ kékeré gbé sí mọ́ mú ọyàn tẹ̀pẹ́ ẹ̀ka gbé tọ́yàn ni tẹ́ bá jí gbé tọ́yàn ọlọ́wọ́n bá àlekéré ó ti àlàámà rẹ̀ ọlọ́wọ́n bó ti tọ́tọ́nà ọlọ́wọ́n bó ti kọ̀ bí ó ti máa mú ọyàn nígbà tí bá ti mú ọyàn yẹn ọlọ́wọ́n bá lọ́sùn hánà tààlà ń tọ́lọ́wọ́n bá àlekéré dá máa nígbà yẹn nǹkan tó yẹ sí pé ìtẹ̀nítọ́fẹ́ máa lù yẹn ń tọ́ bá mú èyí tí ó máa wù nígbà ń wú tí bá mọ̀ èèyàn lọ́wọ́ kìí yí tó ṣe jẹ nǹkan lọ́tí máa ń pè ní milk tea eyín milk bẹ́ẹ̀ fún lẹ́ran kò lè jẹ́ torí pé èèyàn ò tí wúlò fún nǹkan yẹn ó dìgbà tó bá tó di kọ́nà ọba àdíkà fẹ́ kí tó máa wúlò fún nǹkan yẹn kọ́nà tó ṣe yẹn ní ọmọ lọ́jọ́ orí tí eyín yẹn máa ń pé 32 15 nísàlẹ̀ 16 lókè tẹ́yàn bá ti dọ́jú orí yẹn tàbá kéyìn rẹ̀ kò lè pé 32 oye bá yìí ó ní tọ́fà àwọn eyín tọ́lọ́wọ́n bá lọ́sùn fún àtàrà já fún wa ó lè tẹ́ bá ti ń gé ẹran ni ó sì lè tàbí ń jẹ tẹ́ bá tẹ́ gé ẹran ẹ lè gé ẹran sí yìí kọ̀rẹ̀ tẹ́láyé torí pé ọlọ gé tán ẹ̀rí pé wà tàrí ẹ̀ tí wọ́n kẹ̀rẹ̀kẹ́ tẹ́bà ń jẹun ọmọta kéèsì ẹmọ owó yítẹ̀ dín jí ẹwọ ilé tẹ̀bí ń jẹ orí báyìí sí ẹmọ owó yítẹ̀ dín jí ẹran ẹmọ owó yítẹ̀ bẹ́ẹ̀ náà ti strong tó ọlọ́run ọba àdékẹ́ láti da eyín ni tó mú fún ìdé jí ẹran ẹ máa pèsè ọ̀bẹ lẹ́yìn ni ẹ dìde ó ti bá yíge ó dàbó bá yí táǹpé wọ́n padà jọ tẹ̀ fúnra wọn ìkọ́ tẹ̀ fún kan gbogbo orú àwọn nǹkan wọ̀nyí ni àwọn nǹkan tó jẹ́ sí pé ó tó nǹkan téèyàn máa ń ronú sí nínú àwọn nǹkan tọ́lọ́wọ́n bá lọ́sùn subhanahu wa tó já wíwá fún àjàlá ọlọ́run bàbá tó yẹ pé òun náà lọ́ba tó dá ọ wọn lọ́ba tó lè ṣe dídá rẹ ní nǹkan tó dọ́gba tó yẹ kí nǹkan tó tà nípa ọba ọba tó ṣe léyìí kí ni nǹkan tó tà nípa rẹ̀ nínú àwọn àyà mi ìdàtọ́lọ́wọ́ ọba dékẹ́lá ń sọ àwọn tó sàlàyé àwọn nǹkan ìfún wa ọlọ́wọ́ bá dékọ́ ráyí pé òun dọ́mẹ̀ dé ènìyàn ní àtúwárù ni ìpele nípele lòun dáwà orí báyìí nínú àwọn àmì ọlọ́run bá lọ́sùn ọlọ́ọ̀bá lọ́tù hàn àtàrà sọ wípé ọlọ́ọ̀bá ni wa huwa yuhawiru ọlọ́ọ̀bá ni ọ̀rẹ́ rẹ̀ ó ń sọ fún wa huwa jiri nígbàtí ó ń bá sọ̀rọ̀ tọ́lìjọ́ fọ́ọ̀jú mi ó ṣe wà sí fún ó ní tí òun ṣe kèfèrí pẹ̀lú ọba tó dá ọmọ ẹwọ nǹkan tó iṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó fi ń pè lọ sí ibi kọ́ mọ́ ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run àtàfàrútà bí lẹ́bí khalaqaka min turabi ìjọ ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ni ó ń ṣe a ah, ó mà ṣe nílé mọ̀ o dípò ń ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba ọba tó dá ọ min turabi lẹ́yìn náà ó tó wá dá ọ láti inú àtọ̀ thumma sawwaka rajula lẹ́yìn náà ọlọ́run bá yíwá dá ọ láti inú àtọ̀ yẹn sawwaka rajula ó sì ọ́ ní tó dọ́gba ní ọkùnrin oríbà yìí nínú àwọn akadó ń tọ́ka dúró lè yìí náà nínú al-Qur'an òun náà ní àwọn ọlọ́run bá lọ́sùn fara rárá ti dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn sí áṣítàní tẹ̀kùwìn adá ní àwòrán eléyìí tó dáa jùlọ tó dúró dédé jùlọ sí áṣítàní tẹ̀kùwìn tẹ̀kùwìn wa bọ́lọ̀wọ́ bá àlékẹ́ láti kọ̀wà máa wa bọ́lọ̀wọ́ bá àlékẹ́ láti gbé wa bọ́lọ̀wọ́ bá ṣe dáwà ní ẹwọ́ ma nábi adam alayhi salatu salam láwọn àtìkò ká wọ́n bá bí wa a nílè parada lójúkà a nílè parada wọ́n ma yí wa padà ní tó bá yá tàbá ń dàgbà tàbá ń dàgbà a tọ̀bọ́ sí tọ́rù mi tọ́rù mi ni pé yọmọ wá yí ọmọ ni ọmọ ìtí yí o ẹmọ́mọ̀ gbé síbi tọ́ga mọ́ ó lè yí bọ́ ọmọ ìtí yí o ìtí yí o pé báyìí sì wọ́n ti lè máa yí rẹ́bà ní tó bá tún yá díẹ̀dẹ̀ díẹ̀ wọ́n sọ pé ọmọ yìí mà ti ń jòkó ìjòkó tí ò lè jòkó tẹ́lẹ̀ kò sẹ́ni kankan tí ó kọ ní jòkó yọ́pẹ̀ tọ́ka máa jòkó náà ní pẹ̀lú àti ọlọ́run adẹ́nìkan bẹ ti ń kọ́ ma ní jòkó ni rẹ́bà ní ẹ̀bá máa gbẹ́yìn rẹ̀ dìde jù bẹ́ẹ̀ lọ níjọ́ tí ó bá ti dìde tí ó bá ti lè dìde tẹ́yìn rẹ̀ ẹ̀yìn tí strong débi tó ti lè jòkó kò lè jòkó láyé tẹ́bà ti ń ẹbá fi gan ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ so ìjọ tọ́lọ̀ bá àríkẹ́ lábá sọ wípé kó tó máa jòkó yóò ti máa jòkó ìgbà yẹn ẹ̀yà ara tọ́lọ̀ fẹ́ kọ́ máa fi jòkó ọlọ́run ti fún lágbára bí ibi máa jòkó ni tó bá wá yá lẹ́yìn jòkó yẹn yọ máa rákò ẹbá yìí nígbà tí ń rákò yẹn táwa lẹ́yìn akọ bí ti máa rákò ni tí bá tẹ́lì dé tí náà roman kan yóò fìdí jálẹ̀ ọmọ tí náà roman kan tí fìdí jálẹ̀ tó bá yáyọ́ padà dìde yóò ti dúró kò ní fìdí jálẹ̀ ṣùgbọ́n yóò máa dúró fáwọn ìbàdí ẹ̀yọ́ tó máa ṣubú yóò máa dúró fáwọn ìbàdí tó bá yáyọ́ padà dìde yányán ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ tó dìde yányán yìí ẹsẹ̀ méjì náà lọ́mọ gbé dìde a ti lè mì síwájú a lè mì sẹ́yìn a lè sáré pẹ̀lú ẹsẹ̀ méjì a sì lè ṣubú pẹ̀lú ẹsẹ̀ méjì a lè sáré a sì lè ṣubú ìṣe mẹ́tẹ̀ méjì yẹn lálé láwọn àsìkò kan táà lè dìde pẹ̀lú ẹ̀tẹ̀ méjì yẹn nígbà táà lè dìde táà dúó yẹn táà dìde táà dúó táà lè tẹ́lẹ́ pé bá ṣe dúó yẹn àṣubú síwájú àṣubú sẹ́yìn àṣubú sẹ́gbẹ́ ọ̀tọ̀ àṣubú sẹ́gbẹ́ òsì adúwọ́ báláǹsì kí ló gbé wa gbé gbà yẹn òun làwọn nǹkan tó yẹ́ sí pé ọlọ́run bá lọ́sùn hàn àtàrà mọ́fí ń pè wá sí làákàyè káfí jọ́lọ́run bá mọ̀ náà ń pè ní al-adillatul aqliyya àwọn ẹ̀rí làákàyè tọ́mọ́ sọ pé ẹ̀rí làákàyè ìyẹn ni pé àwọn ẹ̀rí ta rí nù Qur'an tọ́lọ́run bá lẹ́gẹ́lá fi ń bá làákàyè wa sọ̀rọ̀ pé àwọn ti ní ìyẹn níbomi ọlọ́wọ́ bá ní huwa alladhi yusawwirukum fil arhami kayfa yasha ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala òun lọ bá tó yẹ́ pé yusawwirukum fil arham òun lọ bá tí ó yàwòrán yí sí inú ikùn ya yí nígbàtẹ́ wà ní oyún tẹ́ wà ní àpòbí bọ́nà ọba àdígá yìí fẹ́ ló fi yàwòrán wa ibá bára wa bá jẹ bára wa yìí ọlọ́run ọba ló yàwòrán wa báyìí ló fi jẹ́ pé ọlọ́run ọba Allah subhanahu wa ọba yàwòrán ni òun ló yàwòrán wa báyìí gbogbo ń kálukú wa bọ́nà nínú sọ́tún hashiri ni huwa allahul khaliqul bari'ul musawwiru òun lọ́lọ́wọ́ ọba allah alkhaliqu ọba adẹ́dà albari'u adẹ́dà náà ni albariyatu òun lẹ̀dá albari òun lọ́lọ́wọ́ ọba adẹ́dà ọlọ́wọ́ ọba allah subhanahu wa ta'ala huwa alkhaliqul bari'u òun lọba adẹ́dà al-musawwiru òun lọba tí ń yàwó ẹ̀dà ọ̀tọ̀ ni kódà ọ̀tọ̀ ni kó yàwó rán rẹ̀ pé mú ìfẹ́ dàrí ríbà ń bí pé ẹ̀dá tí mo fẹ́ dá àwòrán tí mo fẹ́ kó gbé jáde rí gbogbo aláwòrán tá gbé jáde abẹ́ẹ̀kọ́ ni so gbogbo àwọn eléyìí báyìí òun lọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala نعم آه. الله وبا الله سبحانه وتعالى كنت تواجه لي تريد كوا الله وباني في اي شيء ما شاء ركبك في اي سوره ما شاء ركبك في اي سوره ما شاء ركبك lórí àwòrán tí ó wọ ọlọ́run ọba Allah subhanahu ta'ala lórí ayé lórí àwòrán tó ọlọ́run ọba Allah subhanahu ta'ala ma ọba fẹ́ rọ̀kábàk olófin tẹ̀kíìbù fọ́lọ̀wọ́ bá lọ́sọ̀ fánà tààlá ó ní dídá òun ló ti ní àtẹ̀sùwé òun ló ní yàwòrán wa bó dẹ̀ ṣe wù òun ló ti yàwòrán wa orí bá yìí so bó ṣe wù ọlọ́wọ́ bá lọ́sọ̀ fánà tààlá bẹ́ẹ̀ ló ṣe yàwòrán àwọn ẹ̀dá tó dá so nínú àwọn àmì ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala eré ìtọ́lọ́run ọba àníkí ọlá tó fi ń pàkíyèsí tó dẹ̀ fi ń ṣe wà sí fún kéfèrí ẹni tí ó ṣe ẹni tí ó ń gba ìtànjẹ nípa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ẹni tí ó ń gbẹ̀tànjẹ nípa ọlọ́run lílé tí ó yẹ kí ó gba ìtàjẹ nípa ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala naam lẹ́yìn yẹn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ yí pé kálà bal tukadhibuna bid-din wa inna alaykum lahafizin kiraman katibin ya'lamuna ma taf'alun ṣe àtìláǹfààní àti wọlé wọn báyìí pẹ̀lú ibi tí ọjọ́ léyìí àníláǹfààní rẹ̀ máa bí náà inṣàlọ́ kẹrí tó bá di lọ́la pẹ̀lú gbọ́nà ọba lọ sí pàánù tààlà àmà tẹ̀síwájú ṣùgbọ́n lẹ́nu ìwọ̀nba àsìkò kákan sí káfí tawájí kálẹ̀ fi ṣe wá láǹfààní síwájú ìgbà tí a padà máa ti tẹ̀síwò ní pọ̀síwẹ́rẹ́ pẹ̀lú gbọ́nà òun ẹ̀rí pé ilé ìtọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala tí ó tún sọ níbi bí tọ́lọ̀ ọba Allah subhanahu wa fi mà wá níbi bí òun ẹ̀rí pọ́lọ̀ ọba Allah subhanahu ta'ala ohun sígàgá fún wa ohun sígàgá fún wa nípa nǹkan tó fa ìtànjẹ àìlẹ́tùl ghurur yẹn ni pé sábàbùl ghurur ní tó jẹ́ okùnfà ẹ̀tàn fún ọmọ fún ọmọ ènìyàn tó jẹ́ kéèkèrí tó gbẹ̀tàn jẹ́ nípa ọlọ́run Allah subhanahu wa ta'ala ẹni tó gbàgbé ọlọ́run bá rẹ̀ àìlẹ́tùl ghafla nǹkan tó fàá tó fi gbàgbé ọlọ́run Allah akbar ọlọ́wọ́ bá ní haqqan lódodo orí bá nìkú lódodo bal tukadhibuna bihi nǹkan tó fà á tó fi ṣe kègbèrí ní tọ́ta ọjẹ́ tọ́ta kègbèrí jẹ tí ò fi ṣe lọ́wọ́ bá lọ́sùn pàánù àárá tí ò fi nígbàgbọ́ sọ lọ́wọ́ bá tó fi ń da nǹkan ní irú ẹni bẹ́ẹ̀ kò sí wà tẹ̀lé sí fún tí ó wọlé sí torí pé tẹ́bá sọ pé kọ́ mọ́ mutí tẹ́bá sọ pé kọ́ mọ́ tẹ̀bọ kí lẹ́sọ̀ yí pé kí lẹ́fi bá sọ̀rọ̀ pé kọ́ mọ́ tẹ̀bọ sí ẹ̀rú bìbá tẹ́bá sọ pálẹ̀ tẹ̀yàmọ̀ yóò jìyà láti kìyàmọ̀ ẹ̀kọ́ pé ẹ̀ àfà sáré kìyàmọ̀ ń bẹ ni tá a bá ti kú kò sáré kìyàmọ̀ kankan mọ́ ẹ̀yin ò ti ní nǹkan kan tẹ́bi ṣe wá sí fún mi kọ́ mọ́ tẹ̀bọ jùmẹ̀rọ̀ àlùkìyàmọ̀ lọ àbí ẹ̀kọ́ ni èyí tí ẹgbẹ́ mi ṣe wà sí fún olóti pè ní ọ̀rọ̀ ẹ̀dàkùn yọ gbẹ̀tànjẹ láti máa tẹ bàbá òní gbẹ̀tànjẹ ẹ̀hẹ́ yọ máa tẹ bọ́lọ̀ tẹ bá ní kọ́mọ́ sí dídá nǹkan tẹ́ fi ṣe wà sí fún ni ìjì ọlọ́wọ́ bá lọ́sùn fún ara lọ́sùn yàmà ọgbà pálùkẹ̀ bá ní kọ́mọ́ mutí ṣe kèfèrí má

eléyìí nìkan tí a máa ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ inṣàlọ́ kẹrì tó bá di lọ́la níta mọ̀ ṣàlàyé ni inṣàlọ́ kẹrì so kò sí bẹ́yìn ó ṣe bí irú àdánwò yóò ti ṣẹlẹ̀ sí yàn tí ò ní gba ọjọ́ ìṣirò tí ò ní gbà gbọ́ tí ò ní gbọ́jọ́ gbẹ́dà wípé irú ẹni bẹ́ẹ̀ yóò jẹni tí ó láyà sọ́lọ́run bàbá sùn pàǹkà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n gbẹ̀tàn jẹ àwọn èèyàn tí ń ṣe ìbàjẹ́ ẹ rí pé ìgbàgbé kú ìtí máa ń fà nìyẹn ìgbàgbé kú wọ́n ti gbẹ̀tàn jẹ pẹ̀lú ilé ayé ìlọ wọ́n ti gbẹ̀tàn jẹ ẹ rí pé ẹni tó bá mọ̀ pé wọ́n mọ̀ kú ìṣirò máa ń bẹ̀ ẹ̀pá aya rẹ̀ tó mọ̀ pé ẹ́ ìtumọ̀ fẹ́ ṣe yìí ah ẹ̀jẹ̀ ń jáwọ́ kú mẹ́rù ẹ̀yin náà wọ́n wà sí ta gbọ́ lánàá bóyá báyìí dùn àyà 281 nínú sọ́rọ́tù ìbákọ́rọ̀ ta gbọ́lá nì so wàtàkù yawman turja'una fihi ila Allah thumma yuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ẹwà yẹn ẹ̀rí wípé wà síkọ́ ẹ pé ó dógóngó ni tó sì mú ẹ̀mí yẹn nípa ọjọ́ ìgbéǹdà oríra ìsì bọ́lá ọba àlégẹ́lá tí máa ń fi ọjọ́ yẹn ṣe wà sí ni wọ́tàkù yawman ẹ̀páyọ̀ ọjọ́ kan ẹ mọ̀ pé ẹni tọ́lá ọba àlégẹ́lá ń pè sí pé kọ́ páyọ̀ ọjọ́ yẹn ẹni tó nígbàgbọ́ ni òun ni ó bẹ̀rù ọjọ́ yẹn ọlọ́ọ̀ba àlégẹ́lá wá ń sàlàyé ọjọ́ yẹn bó ṣe rí kí lọ́lọ́ọ̀ba àlégẹ́lá ń bá bọ̀ tọ́lọ́ọ̀ba àlégẹ́lá tó kó wọ́tàkù yawman tó jà ìrúnà sí ìhìn ìlọ́lọ́ ọlọ́ọ̀ba àlégẹ́lá ń bọ̀rọ̀ rí bá bọ̀ ọlọ́run bá lè kẹ́ wọ́n ti wá àti fún àwọn tí ń gba rìbá kan jáwọ́ nígbà tó lọ́run bá lè kẹ́ wá ti wá àti fún wọn ọjọ́ gbẹ́jà kìyàmà ọjọ́ tí wọ́n jáde láyé tí wọ́n lọ pàdé ọlọ́run bá lọ́run bá lè kẹ́ páyọ ọjọ́ yẹn kẹ́ ẹni fi rìbá tẹ̀ nígbà tẹ̀ sílẹ̀ ẹ̀dá àwọn tó tọ́lọ́wọ́ bá ẹni tí ò bá wá gbọ́jọ́ gbẹ́jà kìyàmà gbọ́ kálá bá tún ka jìbú nàbí yàwó ní ti ṣerú ẹni bẹ́ẹ̀ tí kò ní gbẹ̀kẹ̀jẹ máa gọ̀rọ̀ kàbìrọ̀ bí kàṣẹ́lì ní tó gọ̀rọ̀ rẹ̀ ní tó kó tẹ̀jẹ bá tí fi ń tẹ́ lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlọ́ lọ́wọ́ bá jọba sàlọ̀ yìí rí kò sí nǹkan yà ọ̀kan jẹ orí bá yìí tó kọ́ lọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlọ́ kọ́dà nǹkó sànú wa kọ́dà nǹkó sànú wa ìgbà míì ẹ̀rù àbàyàn tẹ bá ara wọn lórí ìbá ṣe ń lò gbèsè ayé báyìí ah ẹ̀rù bẹ́ẹ̀ ni ṣe ń lò gbèsè ayé bí ẹni pé kò sálùkì yára wọ́n tó máa ṣe wá àti létí ẹlòmíì kódà kò ní ṣe bí ẹni pé wọ́n bá òun yìí kódà kò ní rìn káàkiri kódà ọkọ̀ yìí ní mìí ọlá wípé ẹ̀mí rẹ̀ ti le wọ́n ka hadithu kan lánàá inna al-abda idha aznaba dhanban nukita fi qalbihi nuktatun sawda dájúdájú ẹrú idha aznaba dhanban tó bá tẹ́ ẹ̀tẹ̀ kan nukita fi qalbihi nuktatun sawda wọ́n lọ ká ìdọ̀tí dúdú kan sínú ọkàn rẹ̀ fàyín húwa sáàkùsàrọ̀ fàyín húwa sáàrọ̀ wà sáàkùsàrọ̀ tó bá wá túbá tó tọrọ àforíjìn wọ́n pa ìdọ̀tí yẹn rẹ́kù lọ́kàn rẹ̀ ṣùgbọ́n tó bá tó wá tẹ̀síwájú ìdọ̀tí yẹn yóò mọ̀ wá fẹ̀ sí wọ́n tó wá máa kán mi sí wọ́n mọ̀ wá kán mi sí títí títí tọkàn rí fi dúdú òun lọ́wọ́ bá nìkan sọ pé kalla barrana ala qulubihim ma kanu yaktibu bàtà nàbí sallallahu alaihi wasallam sàlàyé àyà yẹn ànàbí sàlàyé sànàbí nǹkan tí wọ́n ṣe àwọn aburú tí wọ́n ṣe kúfùrù tí wọ́n ṣe ẹ̀tẹ̀ tí wọ́n ṣẹ̀ wọ́n bá ń sìn ẹ́ kálà bàrọ́ọ̀nà ala qulubihim ma kanu yaktibun nǹkan tí wọ́n ṣe yẹn ìwà bàjẹ́ ó jẹ́ kọ́kàn wọn le òun ló jẹ́ kọ́kàn wọn dọ̀tí òun ló jẹ́ kọ́kàn wọn dúdú òun ló jẹ́ kọ́kàn wọn kí ó di rọ́nà àlàkù lórí ìmàgáàlù ẹ̀kìtìbù torí ẹ̀ tẹ́yàn bá ti ń sàbúrú ọkàn yóò máa dọ̀tí ni o díẹ̀dẹ̀ díẹ̀ wá ni yóò máa wá lékún yóò máa lékún yóò máa lékún títí tọ́kàn yóò fi dọ̀tí bá wáta orí wà nìkù ẹ máa wo ẹni tí ń sàbúrú bóyá tí wọ́n lè ti bèbè dìna dédé díẹ̀ lọ́kàn rẹ̀ ọmọ ìdọ̀tí ó lè jẹ́ pé ń jọ tí wọ́n bá ọkọ́ ń pè sákèèsì rẹ̀ ní àìrọ̀ àmì ò lè ṣerú nǹkan bẹ́yẹn náà àdìná láyé ìrẹ̀ ọlọ́mọdé ṣe má chaàtì pẹ̀lú ọkùnrin ọlọ́kùnrin máa má chaàtì pẹ̀lú obìnrin lóbìnrin máa yóò ní ẹ akẹ́ǹbára wa sọ̀rọ̀ lásán ni akẹ́ǹbára ẹ ọ̀nlọ nìyẹn tó bá yá ní ọmọ jù i love you i love you too wàhálà àwọn ọgbẹ́ àti ìwà ní dáhùn ni ọkọ̀ lè ju i love you yọ kọ́mọ́dà pé ẹ̀rí mẹ́sẹ̀jì mọ̀kọ́ lẹ́ẹ̀kan ní love you náà eh, i love you too i love you tiẹ̀ náà àgbákò ń débọ̀ ni àgbákò ń débọ̀ ni tọ́ba yá ni ó ti pé ẹ ọmọ ìṣẹ̀wá wù mí kí n rí mo fẹ́ kákan ríra látàn orí báyìí dì so títí títí ọkàn rẹ̀ ọmọ ìdọ̀dí ọ́ fi padà wá ti dì náà yẹn ìwọ́n fẹ́ kó sọ̀rọ̀ pé ò lè ti dì náà láyé rẹ̀ tẹ́lẹ̀ láyéláyé ní ìṣẹ́wà ti gbìnà ọlọ́mọ́jì rí tí wọ́n náà sì mọ̀ pé ìmánì rẹ̀ nígbà yẹn ìmánì rẹ̀ lágbára dípò ètè ìgbìnà lẹ̀tíngbà tó ń tẹ̀ tó ń tẹ̀tẹ̀ yẹn ìmánì rẹ̀ yóò mọ̀ wá dínkù ìdọ̀tí ọmọ wá bá sínú ọkàn rẹ̀ títí títí débi wípé ìmánì rẹ̀ tó strong tó fi lè ṣe ń gbà yẹn ìmánì ọ̀padà wá lọlẹ̀ ọ̀padà wá ṣe ìfẹ́ pé lọ́dọ̀ alùsùn náà sọ jama'a al-imanu yazidu wa yanqusu ìmánì àwọn ẹlẹ́kùn àtìmọ̀dékù yazidu bi ta'a inti ma mú imani lékún ona ni talati Ọlọ́run ba wa yanqusu bil ma'siyah inti ma mú imani dínkù ona ni Ọlọ́run ba lo subhanahu wa ta'ala ṣé kí a gbìyànjú kí a a kí adabu bo ẹ̀mí ara wa ko ba yin ká gbìyànjú láti jìnà sáwọn nǹkan tó yẹ sí pé a yóò mú ẹ̀mí wa le yóò mú ẹ̀mí wa dọ̀tí yóò mú ẹ̀mí wa dípẹ̀ta sọ́lọ́wọ́n bá lọ́sùn pàánù káàrà dédé wípé èyí ò fi wá máa ṣe kìfèrí ẹ̀sì mẹ́jẹ kí a tanra wa jẹ àwọn onímọ̀ mẹ́jẹ kó rẹ̀ pé alìmáàsíyájú baridul kufri èyàn tí ó bá ṣe kìfèrí máa síyà ní ògbì lọ́bẹ̀ máa síyà mọ́ mú ìrọ̀ síbi kufri alìmáàsíyájú baridul kufri ẹ̀ṣẹ̀ ìmọ̀ mú ìrọ̀ síbi kufri tí wọ́n bá ti ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ tó bá ti pọ̀ tọ́kà yọba ti lè dọ̀tí àti ṣe kèfè rí òní kò ní nira fún yàn láti ṣe mọ́ yóò padà mú yàn lọ síbi kúfùrù ó jẹ́ báyìí sùn àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké dẹ̀ ní tó bá ti pọ̀ ìmọ̀ ìdí ńláńlá ni sọ̀rọ̀ì sọ̀rọ̀ì sọ̀rọ̀ì sọ̀rọ̀ì yóò padà di kàbáìr mọ́yàn lọ́wọ́ ni ó wa ká gbìyànjú ká jìyàn táwọn wa bàjẹ́ ó bá yìí lọ́lọ́wọ́ bá lè já mọ́ fi ń léwa jìyàn táwọn nǹkan tó bá lè ṣokùnfà kákó sínú bàjẹ́ ọlọ́wà àríjá ọmọ ń léwà jìnà sí sí bá yìí ẹ̀ méjì jáàlù tún nà mọ́jẹ́ sálábí kọ̀ọ̀rán o àti kéèyàn gbìyànjú kọ́ tẹ̀lé nǹkan tí sálábí àsọ láwọn àbálà bẹ̀yẹn náà ó yé bá yìí sì ṣe pé èyàn kan já sẹnu bí àjàkàrà ó yé bá yìí sì sálábí yẹn sálábí tòkòtò àti ọrùn gbani ó yé bá yìí ìwọ ni majruhun ìwọ gan tó ń jà ráháyà jẹ́hùn bẹ lára tiẹ̀ náà orí so ẹ jẹ́ ká gbìyànjú nínú àwọn nǹkan tó ti máa ń ṣe tó máa ń sàǹfààní òun náà ni kí a máa gbọ́ sí Allah subhanahu wa ta'ala yóò máa yóò máa dé sínú ọkàn yà ọkàn yà ó máa má kí a bá bẹ́ẹ̀ ni yóò máa súnmọ́ burú àwọn ẹni aburú ti máa súnmọ́ yàn wọ́n yíba yìí àwọn ẹni aburú wọn máa súnmọ́ yàn tó kọ́lọ̀ wọn kọ́lọ̀ kó sànú wa èyí náà ni a dúró sí lónìí هذا والله أعلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إلا أنت أستغفرك وأتوب إليك عليكم ورحمة الله وبركاته